àlùjẹ́nà àti ná nǹkan àtidá ni wọ́n nǹkan àtidá ni wọ́n yẹ kó ti wà ní sẹ́lẹ̀ fún ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ dá wọn. bàbá gbà pé àlùjẹ́nà àti iná ìdí ń bẹ ni tàbí ntí anígbàgbọ́ sí ni agbọ́dọ̀ wá fún nígbàgbọ́ pé ọlọ́run sì ti dá wọn. tó rárá àwọn ẹ̀sẹ̀ ní kò tí ì dá wọn o ìgbà tí yẹn bá fẹ́ wọ̀ ní kẹ̀ dá wọn àlùjẹ́nà ti wà báyìí iná náà ti wà tọ́nà ti dáhùn. كما جاء عن رسول الله صلى الله عليه وآله وسلم gẹ́gẹ́ bí ó ṣe wá lápọ̀dọ̀ ànẹ́bì agbọ́yé nínú ọ̀rọ̀ ànẹ́bì pé àlùjẹ́nà àtúnlẹ̀ tuntun ti wà ń dídá ní ẹni irú rẹ̀ ní àdíṣì kẹfẹ́ wà náà ọ̀rẹ́ ìlú bọ̀kárí fẹ́ wà ní muslim anábìrin ìdàkálẹ̀ fún ìjáde mẹ́ta mo wọ àbẹ̀jẹ́ náà fọ̀rọ̀ àìsàn kọ́sọ̀rọ̀ mo bá ra àwọn pálásì mo wà lùjẹ́ náà mo ra àwọn pálásì ṣé tí wọn bá ti dá anábìrin rí wọ wọ́n ti dá àwọn ọmọ àdúgbò Bukhari anábìrin wàrọ̀ àìsàn ìkàwé fàrẹ̀ wọ́n rí odò àdìkáwùsàt èyí tí ọlọ́mà tó hàn náà bàálà tó ṣe àdéhùn rẹ̀ fún àdébà mùsùlùmá sọ́lá. bákan náà àdéhùn mi tó náà wà ní bàbáyé àti mùsùlùmá bákan náà. ànábi ní sọ̀lá àtú fìlìjánà mo gbẹ̀dí wọn láàrú fàrọ̀ àìsàn àti fàrọ̀ àhàlíhà wọ́n bá rí wọn tí wọ́n wọ̀ wọn ní kábà kábà ó mẹ́ṣẹ̀ náà ti wọ̀ airbnb kan ló mẹ́ṣẹ̀ pé òun rí àwọn tí wọ́n wọ̀ jù lẹ́nu asar adìyẹ alifokora àwọn afokora àwọn aláìní àná pọ̀lú máa lè jẹ́ náà ìfàlẹ́lá orúkọ aláìní tí wọ́n ń ṣe tọ́lọ́run jù àwọn olówó ọlọ́run ti bá ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún ẹ̀rí ọlọ́ni kàlá ilẹ̀ ìsáná làyà tẹ̀fà ọmọ ẹ̀yìn ó kọjá là nítorí pé àwọn àwọn sábẹ̀rẹ̀ tó bá ti rọrọ̀ ẹjọ́jọ́ ń kírun kò ní wá mọ́ṣáláṣí àbí tàbáwò tá ń bẹ̀rẹ̀ eré ìgbẹ́lẹ̀ láàrín

sábà ń pàṣẹ́tẹ̀jì wọn ètò kéré ni o àwọn tí wọ́n wà ìjẹ́ńdẹ́ jù àwọn náà ní àlùfọ̀kọ́rá bánẹ́bí ṣe ọ̀pọ̀ wọn ni omi ọ̀pẹ́ ní níbi tí ìrọ̀ tó mọ orí ìlú kẹ́yẹ́ tí jẹ́mi ní oṣù wa ń dé dání bákan náà sọ̀rọ̀ ìnà mo bá wọn lọ́wọ́ náà bàbá ẹ̀kọ́ àbúkà àbúkà nìyẹn sáà orúkọ yẹn tí ó wọ iná jù náà làwọn obìnrin àti ó wọ lẹ́jù. Ànábì ní yẹ kí bọ́ọ̀lù nàtọ́nà máa ń ṣaláì mọ orí. Wọ́n bàlá ẹsẹ̀ tẹ̀yẹ́ ṣe pé wọ́n ń ṣaláì mọ orí sọ́nà pé wọ́n ṣe kìkìrì sọ́nà. Yẹ kúrò náà làṣírọ̀ wà lẹ́fàálì ìjọba máa ń ṣe àìmọ̀re fún dáadáa tẹ́lẹ̀ wá ti fún wọn. ìbálò dáadáa tó bá dé látọ̀dọ̀ ọkọ wọn ní àfiṣètè lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn obìnrin wọn ní fáàlì dáadáa tó bá dé wọn ní àfiṣètè. àlẹ́bí nígbà àtúntà ìlà ìdá ó nà dáhàrọ́ tó bá ti dáadáa mọ́ ìfẹ́ láti jẹ́ ìjọ́ ìlọ́dún lè dáadáa bọ̀. ثم رأت منك شيئا تبالغ كلامه قال ما رأيت منك خير قسم نتيجة هذا كلامه حديث مكادلة كنت فاهم في كان ماشي aláìmọ̀lẹ́sí sí àwọn ọmọ ọba tuntun wọn. Ìpàdé mi ní àwọn obìnrin tó nínú nẹ́fẹ̀pọ̀ nínú sábàbí rẹ̀ onígídí. Oní ìmọ̀ máa dúpẹ́ oore sọ́kọ́ bá tuntun ni ọ̀rọ̀ tó àti báwọn ẹgbẹ́ yín wá ń ṣe nu nínú ẹgbẹ́ kalẹ̀ tó jọ yín lójú eléyìí tó bá mi. àdúgbò ní pé adébẹ̀ ń sọ fún rẹ̀ pé mo wọ ọ̀gá orí ìkàbá orí ìkàbá nínú àlùjẹ́ náà bákan náà ló sọ sí náà eléyìí túmọ̀ sí pé nítorí ti wà ní dídá ni. إن الجنة والنار أنا ومن قال أن كان فبعد فقال إن الجنة والنار لا تخلق فأقول على الجنة أتنوى إذا وزيسي فقد كذب القرآن فقط أنا نيرو أنت القرآن نيرو لكن أول أحاديث كتاب القرآن لم أنا سوف نيرو أنت الله الله سبحانه وتعالى تصوى من القرآن يصف على عمران àyà wa ta fi pé nígbà tó ń bọ́ ní àlùjẹ́nà ọlọ́run parí ẹ̀ pẹ́lú òrìn ìyá tó lè mọ̀ sí ẹ̀sẹ̀ àlùjẹ́nà tá à ń sọ yìí tá a ti pèsè rẹ̀ lẹ̀ fún olùpáyọ̀ ọlọ́run kí lọ́nà láti ṣe àti ṣe kalẹ̀ ẹ̀tọ́ ni wà ní dáa. Bákan náà nínú tọ́kùn àdín, ayà 21, nígbà tọ́lọ́run fọ́ra àlùjẹ́nà tọ́lọ́run ọ̀sáàrí ìlú ìlànà fẹ́rọ̀tẹ̀ ẹ yára tàtà lọ́dún ìgbẹ́tẹ́ fi rápò oríjì lọ́dọ̀ ọlọ́run tẹ́ẹ̀fù wà lùtẹ́nà ọlọ́run àrùn yà lùtẹ́nà pé àjànà tàárìdù ha tàárìdù sàmà ìwà lùhàrù ẹ̀rìn ìtàkì pèsè ìyẹn pé tó fẹ̀ ju sánmà àtìlẹ̀ ọlọ́run apárí ọlọ́run sọ̀nà ayẹ̀kẹ́lẹ̀ òhìn nílẹ̀ bí i àmọ́ lóbi láì wà rúṣọ̀lẹ̀ ní iye tá a ti lè ṣe rẹ̀ ẹ̀ fún ẹ̀fẹ́ gbọ́lọ́rọ̀ gbàgbọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀. bákan náà lọ́wọ́ sọ síná ló sọ́tọ̀ adébọ̀rọ̀ ló bá síná àyà wọn tàbí wà ọlọ́nà àyíká fi lè ká àpèlé iná tá a ti pèsè rẹ̀ ẹ̀ fún àwọn akékeré. sọ́tọ̀ ìfọ̀kàn ayà lẹ́mí ọlọ́ni wa sábì náà ni mọ̀nìkà sábà bí fá àtìsẹ̀ ẹnìkan tó bá jọ pọjọ́ ọjọ́ ìdí àlèkè àmọ̀nìyàn àti pèsè àfáà àmọ̀n àti pèsè fẹ̀yìnrọ̀ iná fẹ̀yìnrọ̀ àti pèsè ilẹ̀ ẹlẹ́fẹ̀. ilé ìjẹ́ tó yà kó ní tó ọ̀pọ̀lọpọ̀ ẹtí ò bá nígbà tá a lẹ́yìn yóò wọlé wọn náà wọn náà ti sẹ́yìn ọ̀sán ti dà àbọ̀ ti dà ó lè má lè sọ̀tẹ̀ kan níwèé ìdẹ́nì tí wọ́n ní pé tó bá bí ìròrí ọmọ ènìyàn gbé ó lè ní ìgbà tí ó ti dẹni tí ó wọ̀ tẹ́tílẹ́tì ẹ̀ tó ṣe kí ni àti dà kí ló fi dájọ́ bẹ́ẹ̀ làákàyè tébù láti wá kọ́lé rẹ̀ lẹ́yìn tí tí ó gbé bẹ́ẹ̀ kò tí ì gbé làákàyè ọmọ ènìyàn nìyẹn inú ìwé tó ń ta àkọ́bí àwọn àlùmọ̀ tẹ́sí dáa àbáwọn míì náà nínú tí ó fa ìwòdí wọn ìlú dáa àwọn tó wọ àti ìlú wọn ti wá dáadáa sínú ìlú wa ní jókòó wá ní kúndọ́ kan ọmọ yẹn lè ro lọ́wọ́ agbọ́dọ̀ láti sọ̀kọ̀ pé àlùjẹ́nà àtúná ìtọ́nà ìdáná wọ́n ní wọ́n kọ́ọ̀lù wọn àdé ìtọ̀rọ̀ àdé ìtọ̀rọ̀ lè lára sọ́nà àdìsá náà bá mọ̀tà sọ́nà náà ti fi léyìn rẹ̀ alẹ́ ní tó bá lọ pé ní ọlọ́run ò tíì dá bó ṣe pa alukur'an nírọ́ bẹ́ẹ̀ náà ló pé àdìsá anábì náà nírọ́ wàlá àfáàbò lómìnú bìlìjà náà ti wà náà subhanallah alimami ahmed aláwọn òrùkọrọ ẹni bẹ́ẹ̀ gbà lìjà náà àti nẹgbọ wọn bá tẹ̀lé fún ìdílé àbárí yẹn bẹ́ẹ̀ ni bá tẹ̀lé fún àti nẹgbẹ́ ṣùgbọ́n kò wá sí ìjà kọ́nà ti ga lọ́dọ̀ pé kò pé mẹ́wàá lẹ́nu tí kí náà wà sí dà kọ́ bá gbà gbogbo tó rọ̀ mọ́ mẹ́rin lọ́gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo àpá mọ̀lẹ́ta ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ògbà pé kan sọ wá yí kalẹ̀ èèyàn mọ̀lẹ́ta jọ lẹ́nu ìyẹn ní ó yẹ kí awọ nínú ọ̀rọ̀ àdìsọ́ kan wá káta wọn gbé lórí pé ẹlẹ́wọ̀n ní gbogbo jíjẹ́ gbọ́ ṣùgbọ́n náà wọn nǹkan tí ó rọ̀ mọ́ ìgbàgbọ́ ẹ̀ lọ́wọ́ sàlàyé ẹ̀ fún ìdẹ́takò mi ẹ̀ lọ́wọ́ ìdẹ́takò mi nínú àwọn nǹkan ìtumọ̀ ẹ̀ pé kò gba òjíṣẹ́ gbọ́ náà lẹ́nu ọ̀rọ̀ àlùjẹ́nà tá à ń sọ yìí ẹni tó bá gbà pé àlùjẹ́nà àti náà ń gbàgbọ́ ó gbọ́dọ̀ tó bá gbàgbọ́ rẹ̀ débi pé ọlọ́run ṣe kí ni ọlọ́run ti dá wọn. نعم قال النووي رحمة الله عليه الإمام النووي الجنة والنار الجنة هنا مخلوقاتان موجوداتان اليوم أمي جنسا تجانتا بي باسم وأن في الجنة ثمارا قال أبو بكر وقال إيه هو أنا الجنة wọ́n sọ pé àti ilé aláfẹ́kọ́ gbogbo tọ́lọ̀ ní bẹ́ẹ̀ na ẹ̀jẹ̀ kí ni wọ́n á ń bẹ̀ báyìí. wàá bá tó na mọ́nàmú àti ààbìnà wàsáyé àdìsán na wàá ní wọn àwọn na àwọn èèyàn wa. ni àwọn èèyàn wa ti ti àwọn èèyàn wa ẹ́ là àlùmọ́fẹ́ abú àṣàfẹ́ yìí fáwọn afá máa ń sọ ẹ̀wọ̀n mọ́fẹ́ abú àfá ti ń sọ̀rọ̀ àlùmọ́fẹ́ ni wọ́n ní àwọn èèyàn wa mọ́fẹ́ abú ṣàfẹ́ yìí lẹ́sẹ̀ ni èpè lánàá mọ́fẹ́ abú ṣàfẹ́ yìí ní gbogbo ọ̀pẹ̀lú àmọ̀ tẹ́tílà lórí tí wọ́n yàtọ̀ ń jọ ẹlọ́lọ́run sì dá àlùjẹ́ náà kò sí ìdè kíni kò sí ìdáná ọ̀rọ̀ wo ti lè jọ wá lójú torí nínú tó pa àwọn àmọ̀ tẹ́tílà tó jẹ́ gbòógì nínú àdìsọ́tàn wọn ni pé tẹ̀sídìmù àlàáfíì alàìnáfíì wọn á gbé làákàyè síwájú kíni síwájú ẹ̀rí inú tó pa wọn ẹni tó lè bá ń lo ìgbésí ayé rẹ̀ báyìí yóò máa gbé nǹkan gbá dìde kó yẹ pé làákà ìdí kọ̀ọ̀kan gbọ́ lápú tọ́jà tó máa sọ̀rọ̀ ẹ̀rí ẹlòmíì lè jágbọ́ gbé sí làákà ìná ọ̀rọ̀ tí kì í sọ kì í sọ̀rọ̀ làákà ọ̀rọ̀ ẹ̀sìn ni ìrìn tó bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò gbá dànù nítorí pé ilẹ̀ ń fún ìfọ̀n pé àlùfẹ́ náà ti ná ìdílé ètò ìdílé ń bẹ̀rẹ̀ bákan náà àbáníwà mọ̀nmọ́ta min áàlì kébìlà ẹni tó bá kú nínú àwọn áàlì kébìlà àwọn onípẹ̀lú áàlì kébìlà tọ́wọ́ ní áàlì kébìlà àwọn mùsùlùmí ọmọ rò pé àwọn akẹ́lẹ́ tó ń jẹ́ ìdíbò làwọn atúnwá wà tọ́wọ́ gbé áàlì kébìlà èmi àtiwọ́ náà lẹ́nu kíní nàmbá ru ìtumọ̀ pé ẹni tí ń kọjú sí kébìlà subhanallah ìyẹn náà inú kẹfà àwọn àpá àtọmọlẹ́ni tí ò bá tí òun kódà kó gbà kó wà tí o bá kírun kékeré nínú ẹ̀dá owó kọ́bí kíkọ́ là ń tẹ ẹwà ní mùsùlùmí ni ṣùgbọ́n ètò pọ̀lọpọ̀lọ tó mùsùlùmí ni kó gbà tó kíkọ́ là bẹ̀rẹ̀ ká máa kọjú sí òun ni àìní kan ṣe ní ojú kíní ní òjẹ́ tó fi ọ̀nlá ẹni tó gbà tó kò sí rùn ìyẹn ní àlùkò kíkọ́ làwọn ti ẹ̀gbà tó rùn wá lórí tó gbà tí èyí wọn àwọn ẹ̀gbà ara ẹ̀rí alìsíbìlà ńlẹ̀ tó bá fún ní alìsíbìlà bọ̀ wá kídàní tó kú lórí kàkú ìdílé o kèése ìdí kírun tí tó ń ṣe kiri tí tó ń ṣe bọ̀ ẹ̀fẹ́ ẹlòmíì kírun tó ń ti bẹ́ẹ̀ náà ń ṣe bọ̀ ẹ̀rọ lè wà kídàní tó kú lórí kàkú ìdílé pẹ́ni tí ètò ń gbẹ́bọ̀ sórí ta onífẹ́ni tí ń kó gèdè onífẹ́ni tí wọ́n ń pẹ́rẹ́ sídé òkú kan nítorí kọjá nípa àwọn ẹ̀yà àbí torí táwọn táwọn bá mú òṣèlú ẹni bẹ́ẹ̀ ló ń sọ ẹni tó wà lórí ìtàwọ̀ èyí ìsọ́lá àlè yìí àáfihàn sí lára wàyí sábàfàrùlà àjẹgìní àwọn àforíjì ọlọ́run bá àforíjì wàlà yóò yàgò ánìwòlè ìfẹ́fàrù àmì ìrìnà kéèyàn máa wà foríjì fún mi. wàlá àtúntọ̀rọ̀ kò sọ̀lá àtò àlẹ́ yìí ní zambi àzìnára. àní wo kó tẹ̀sẹ̀ kan táwálà àti kíni táwálà ní kéwòn sí lára. subhanallah láti fi rí láì pé ní ogún ṣùgbọ́n apààyàn ni. sáà kìlọ̀ lára tó jẹ́ mùsùlùmí á kẹ̀lú sí lára káyọ̀ ogun mùsùlùmí ni ṣùgbọ́n ìmọ̀ gbégú káyọ̀ sí lára ṣe é pé pátá yẹn náà yóò gbọ́ ha ilé ìbúrú apààyàn láti máa mọ ìtòlú lára kútùkù rẹ̀ ẹlẹ́sẹ̀ ńlá ní tòótọ́ ṣùgbọ́n èyí tí ń gbégú tí ẹ dédé ní tí ẹ lágbára torí pé yóò kú ní mùwà ìdá ẹni tó mọ́nà lẹ́yìn tó abẹ́ni tó náà tó lápá ọ̀sẹ̀ lẹ́lé tó bá lọ mọ́sálásí àtúnṣe kejì náà yóò ìwà nípaàkì ibi tó ti mọ̀rọ̀ nípaàkì táwọn sọ lẹ́ẹ̀kan nù ìwà nípaàkì ti yóò ìgbó ti gbó kó lu ẹ̀sìn yìí àní kàkó wọ́n lè tó bá kú tó bá ṣe ẹ̀sẹ̀ sọ̀gíràn kánà ọ̀kẹ́lẹ́ rọ̀ kékeré lẹ́sẹ̀ rẹ̀ ní àbí ńlá á ti ń sí lára àmúrú ìlọ́pàá ìfàhálà ìgbẹ́bò ní òṣèjà ń fún lọ́rùn bí kí yorùbá lọ pé ní kókù wọn àti tání ọlọ́run ṣùgbọ́n wọ́n ti wá àfọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. káṣí ìpínlẹ̀ yìí o torí káwọn àlẹ́kàwárìjì àwọn kàwárìjì nígbà pé bá ti tẹ̀sẹ̀ ńlá pẹ́rẹ́ báyìí balógun alábẹ́jọ́ ẹ̀sẹ̀ ńlá kan. bẹ́ẹ̀ ló lè dìnnà tó bá bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kàwárí tí lórí èfèrè ẹni tí o ti lára. ọmọ tí a ti múmu ní ẹ̀sẹ̀ ńlá ni ẹni tó bá fẹ́ mọ́tò lọ́dọ̀ àwọn àlùkàwárí ẹni tí o ti lára. bẹ́ẹ̀ làwọn àlùmọ̀ àtẹ́sílà tó bá ti kú lórí ẹ̀. wọ́n gbà kó ti di kékeré. ṣùgbọ́n ilé ìpapò ẹ̀rí nínú àwọn akẹ́kọ̀ọ́ mi pé ẹ̀ṣẹ̀ ńlá ló ti nà bí kékeré tó bá jẹ́ mùwà ìdàn ẹni tó gba ta ìdí tí lẹ́bọ ó bàbá dé o gbogbo tó wo ṣe lẹ́sẹ̀ àápò ọ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo ní sí ìyẹn wàá di ọ̀rọ̀ mi. ayi màmá fàmílẹ̀ mùsùlùmí mù wàhídà ẹgbẹ́ tó bá kúkú lórí sàhí nínú àwọn mùsùlùmí gẹ́rọ mùsùlùmí bẹ̀lá tí èyí ṣe lẹ́bọ̀ tó o ṣẹbọ sọ́nà fa iná òun yóò sọ wá àlejì àjànáàbà àkìrún jànáàbà sí lára wà yóò sábẹ̀ farò lá bákan náà àwọn àforíjì fún ọlọ́run bá àforíjì tó ń tí bá ti mọ bí ẹsẹ̀ tí ó ṣẹ̀wọ̀n náà tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ náà ni wàlá yóò mú náà ó ń bínú ẹ̀sẹ̀ fáàrù la àmì ẹ̀nà àkámọ́ ti ẹ̀sẹ̀ fáàrù fún wàlá lẹ́sìn kò sọ láti àdé ìdìbá ń bí àbẹ̀nábà ń sọ rírà káàdà àwòrán rẹ̀ a sì ní ilẹ̀ lábàá ìkírun ti dára ká máa ń tó tẹ̀sẹ̀ kan ẹ̀sẹ̀ ńlá ló jẹ́ ní àti kékeré wà á múru ìlọ̀ wà ẹ̀rí ṣùgbọ́n ojú òkú gbòsí lọ́rùn ọwọ́ akọ́ni yóò wá ọwọ́ ọlọ́run yóò wá. ìṣe àbáfarala tó bá wọlé borí yìí wà ìṣe àbábà tó bá sì wọlé jẹ́ níyà ìwé tó bá jẹ́ níyà tó bá jẹ́ tó kú lórí tàwọn ìdí ní kí ló padà dé ló padà wà lè jẹ́ tó bá wọlé borí yìí tó bá wọlé jẹ́ níyà kálífù alẹ́ ilé nínú Al-Qur'an Al-Karim. هذا عليه نعم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك من يشاء. لكن أنا عليه في أي سبب هو يشهد أن لا إله إلا الله. سنجري بكو سنسامة ndé yọ̀ọ́ náà bákàrà àlìjáná yóò yóò wà lójú ẹ̀nà rárá ló kọ́kọ́ tọ́yàwó tó bá lẹ́sẹ̀ míì tó ṣe òkè òbá arákùnrin jì. wọ́n ní ìyá ànà nàbí àtàlà àlejò àtúndà wa Muhammad kánà ìkọ́lé alẹ́ mùsùlùmí a máa kírun fáwọn mùsùlùmí lára wọ̀nyẹ́ dìdú a máa ṣàdúrà fún wọn wọ̀nyẹ́ tẹ̀sí ọ̀la bákan náà a máa wá forí jì fún wọn. قال جابر بن عبد الله رضي الله عنهما أن جابر بن عبد الله قال الله قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ولا نبي محمد صلى الله عليه وسلم فضيفني إن أكن لكم قد مات وما يعيككم فكونوا أجل فصلوا عليه فكيروا سلارة kan jáde nínú ni fàkómù náà abádìdì fàkọ́fà náà tọ̀fà ìlú ó bá tọ̀wá ní fáfú méjì ọmọ ìyá wọn o ẹ̀rí pé kò síwájú wọn àdìsí ilé adé pé a lè kírun kọ̀kọ̀ fún àpẹẹkọ̀ láti ìgbà ìsìlẹ́ni tá a bá mọ̀ fún wọn kírun sí lára nítorí. ìyẹn ni pé ọba pẹ̀lú habasa ti se àgbẹ̀dá sí ológun jọ́lẹ̀ àtùmọ́ dáadáa tó ṣe fáwọn mùsùlùmí gbà tó ń ṣe ìjẹ́ra lọ ọ̀dọ̀ ẹ̀ ó gba islam àwọn èèyàn ò gbà ọlọ́run á fi hàn arákùnrin ti padà kú kò sẹ́ni tí ó kírun sí lára nílùú rẹ̀ àlejò àkùnrin ọ̀pá aláṣẹ pé káwọn ṣẹlẹ̀ sí lára òun tó àwọn قال النووي رحمه الله تعالى الإمام النووي في وجوب الصلاة في وجوب الصلاة على الميت ibi hadithi láti pé dandan ni ká kírun tó kú lára wàyí àfáàdù kìfáyà fáàdù kìfáyà fẹ́ bèrè ìjìmá ẹni ọ̀ràn èèyàn kan ni tó ní tító ẹnu kò lórí ẹ̀ sáńpẹ̀ ní fáàdù kìfáyà òun ni pé èyí ti gbogbo wa náà láti tábà ti láwọn tó ń ṣe é tètè fáwà yókù ṣùgbọ́n tí gbogbo ò bá ṣe kí ni ó tẹ̀lẹ̀ bàbá fi fárúkú ti fáyà lápẹ̀lú fárúkú àyìn ọ̀ràn yẹn lọ́jọ́ lórí kálukú wa ìrún áfíríkà àti tẹ̀yìn kálukú ló kìtì ẹ̀ ẹ àbá tẹ̀júwí ní ẹ̀bá ń kìtì mi ǹjẹ́ yìí ń lọ kò lọ ní kálukú ló kìtì ẹ̀ yẹn náà pè ní fárúkú àyìn ọ̀ràn yẹn lórí nílùú ìdùà tí bàbá ògbé tọmọ tọmọ ògbé bí bàbá ṣùgbọ́n bá rí ìṣèfáyà nígbà bá ti láwọn tó ń ṣe é kò pẹ́ lọ lórí gbogbo wa ìyẹn ni káṣí òun tó kù lára ọ lẹ́nu jáde ti ju ọmọ lọ́ńtẹ̀ tó yẹ pé kọ́ ọ̀yà kan máa ti lólórí kan. ìwé tí gbogbo wo bá ṣe kí ló tẹ̀lé gbogbo wa ni kí ni àtẹ̀lẹ́ṣẹ̀ ni àdìsí nínú ìfì ẹ̀rí yẹn wà náà. bákan náà àdìsí abúlé mọ́lì rọ̀bí àlọ́ àná kọ́ ọ ní sọ́lá rọ̀sọ́lá rọ̀sọ́lá alájà náà fàdé. ó ní àdìgbà wọn rọ̀sọ́lá ó kí wọn sóko lára. fàáfíìtù mi dùn á nìyí nínú àdúrà tó ṣe kó wá lára. nínú tẹ́ ká kọ́ àtọ̀ àbànú àmọ́ àǹkan nǹkan tó ṣe wọn láǹfààní ẹ̀kọ́ adébílẹ̀ ṣáájú abẹ́ tó bá ń há dìtì ó subhanallah ẹ jẹ́ ká mẹ́ta ń pàdé àdìtì yìí kí àwọn náà há ní ọ̀rọ̀ ànẹ́bì ẹ̀rí ojú ọ̀nà bá lágbára mọ́ kí wọ́n náà há ń ọlọ́run ní àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ lásìkò ọlọ́run bá foríjì àdúrà tó máa ń ṣe dábàá ń kírun tó kù lára ni pàápàá jùlọ tó bá débi ìfọ̀ ẹ̀ ṣé rákà ẹlẹ́kẹta láti rẹ̀ àbí lẹ́yìn tẹ̀kílérò ẹlẹ́kẹta na buhari abu ọlọ́run bá wa kẹ́ ẹ̀mí àforíjì ìfẹ́ wà á fi wà á fi bá fún lálàáfíà wà á fún àlùkò sọ́wọ́ àfàmójúkú òfin wà á kiri nìlóṣùlá ìyẹn kí tó fẹ́ sọ̀kalẹ̀ sí gba àti láàyè kí ni fún àyè àpọ́nlé. ọ̀wá fún yìí mo pòrì kálà kí ni bá bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kó fẹ̀ fún. ẹ̀rí ní ìbàjẹ́ ni eré bó ṣe fún yẹn ẹ̀rí ó gbogbo bí láyé ní yẹn ń gbádùn lọ. bí ìbàjẹ́ ni bí ìbàjẹ́ ni ẹ̀fúrí ti sẹ́yìn náà kó burú sàárè jùlọ tí ìrìn bá jẹ ní ẹni alùpùpù kó bá fẹ́ àyẹ̀yẹ fún wà á sí ní òbèlè máa bá wa kọ́ pẹ̀lú mi wà sáàrì tí pẹ̀lú yẹn yẹn wà bárọ̀ sàlámù mi tútù wà nà kí mẹ́lẹ̀ kàtọ́ yà bá wa kọ́ mọ́ kúrò ń bi àtìṣe tó ti ṣe láyé àmọ́ nà káyíta sáwọ̀lì àpéyádá mi nà ti dàmì gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ fọ aṣọ tó a máa negenege kúrò nú ẹ̀sìn bàbá ọmọ wà àbílí wùdá lẹ́yọ̀ lùdá rẹ̀ báwa fún nílé lùdá nílé rẹ̀ lọ pépè bá tẹ́lẹ̀ ní kódà sílé rẹ̀ wọ́n sì láyé kò sí gbélé tó wọ́ pálásì rẹ̀ ló ṣe kí ni tó ti gbé o gbogbo ẹ̀ bá gbé ní eré ó jẹ́ pé ní sílá tiẹ̀ ló dáa ju Nàìjíríà yìí kò sí ìgbé kẹ̀kẹ́. tó bá jẹ́ nìyẹn. Tọ́lágbà rẹ̀ pé ọlọ́run bá wa fún nílé tó dáa ju lọ. Wà á hàlá ẹ̀rọ mi káàlì. Bá wa fún láwọn ará ilé tó dáa ju àwọn ẹ̀rọ ilé lọ, àwọn ará ilé rẹ̀ lọ. Wà záwùjá ẹ̀rọ mi záwùjẹ. Ẹ̀rí bá wa fún ní ìyàwó tó dáa ju ìyàwó rẹ̀ lọ. Tẹ́ bá ti fún ẹni tó wá ọkùnrin nítorí pé ọkùnrin náà ní àwọn ìyàwó mi lọ́wọ́ òṣù tó bá fún níyàwó tó dájú ìyàwó rẹ̀ lọ ìyàwó rẹ̀ tó wá wà láyé náà ń kọ́ nípò ló bá dájú lọ síbi àtìkáyé náà wá wà lùjẹ́ náà ọlọ́run padà wá kó káyé yẹn náà bí táwọn kékeré tó wà ní àlùjẹ́ náà tí ọlọ́run pèsè kalẹ̀ ẹ̀rù nínú àdúrà bá àwọn ẹṣẹ rèé wà á bùkún nínú ìjáde ọlọ́gbà wa fi sínú àlùjẹ́nà wà á yín omi àbáàdé kọ́rọ̀ ọlọ́run bá wa tọ́kùrù nínú ìyá náà àdúrà yìí fi kálukú wa náà ha ẹ̀rí rẹ̀ máa ń tún lókè dákẹ́ náà tí wọ́n ta alákọ̀ọ́kọ́ kí náà mọ́ ń kà fàtàkì tó bá wù wá lè fi múra lò ẹlẹ́ẹ̀kejì sọ sọláàtù àsọláàtù tó bá ti ní àsọláàtù tó láde kí náà gbọ́ yé àsọláàtù al-Ibrahimiyya eze sọláàtù tó yàn jìnnà o kí sọláàtù fàtí o kí sọláàtù kámìlà àti jáwòrán tó ti jáwòrán tó ti kàmáàlì. àti àsọláàtù tẹ́lẹ̀ ní sọ́tọ́ bá kábọ́là ètò kò tá a ṣe làdúrà inú àdúrà fáwọn ọmọ mi ṣe òní ẹ̀rí pé áwù ọmọ máàlì tí ó lòun ha lọ́dọ̀ ànábì ẹ̀ka níbi kan àbókájá kèlé ẹ̀kọ̀ọ̀kan torí kan kan mí tó jẹ́ nǹkan jẹ́ẹ́jẹ́ tán àtọ̀ àbárí ẹ̀ lánàbí kájá kèlé àtúnjà kí nígbà táwọn bàbá wọn sàlàyé relé ní wọn lánàbí ṣe é kẹlẹ́ bá a mọ́ torí pé ṣe bẹ́ẹ̀ ń wọ́n gbà tọ́wọ́ ní à akúkúrú mọ́lẹ́lì ó alẹ́ sọ̀nù ànẹ́bí ni ìwọ́n bá ń tẹ̀sán láti fún kújá jáde ìṣòro jẹjẹrẹ àwọn nǹkan tó fà á bá mọ̀ báyìí pọ̀ tó yẹ pé nǹkan jẹjẹrẹ nínú padà pé ó jáde nínú pálẹ́bí ké ń kọ̀ kan jáde nẹ́bí mọ̀ pé àfihàn mi nira kẹ́lẹ́ kẹfà alẹ́ nínú ọtí kúrò alẹ́ yìí ni lẹ́yìn fati àmì búrú torí pé ó jáde díẹ̀díẹ̀ jáde bẹ́ẹ̀. tó àdúrà yìí tí a mọ̀ ń kà ní. ṣé kálukú wa náà sọ wọ́n lè pẹ́ síwájú ìdúgbò wọn inú ọmọ ẹgbẹ́ máa ń sọ ẹ káwọn kẹ̀kẹ́ bù wá kù torí pé kéde bá ríra wa là wa àwùjọ bí ṣé kálukú wa bá ibi iṣẹ́ wa inú ọjà wa àbí láwùjọ wa wọ́n mọ̀ àfa àfọ́ làwọn ni bí o gbàgbà bàtà ìgbà bá kú yìí kó máa gbé ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ ọ̀ àbọ̀ sí kọ̀rọ̀ máa tọ́ sáàdù kan tí ẹ lè bá ní kọ́ yẹn lé lé lójú ẹsẹ̀ kó mọ̀ ẹ́. àyè àkáàmù àkáàmù lákẹ́lẹ́ àdìsí àbúrò rẹ̀ rà wọn ní kánà wọn sọ ọ̀sọ́lá bá fàmà yéfinà àfi òkúnú wa ẹni tó kú pàǹtí ní wa ṣá ìjìnà àtàwọn akpẹ́ni lọ síbi jìnnàza yìí wà gà ìbìnà àtẹ̀jọ́ òsìkìní tí ó sì ń bẹ̀ ní àdúrà pàtó lọ sí. Pàpọ̀ àdébí wa nípa làbú mẹ́rin àṣìwéjìlá òmìn náà ọlọ́run ẹni tó ọba sílẹ̀ kó máa ṣẹ̀mí nù wa fàmílì adàlù islam yóò máa ṣẹ̀mí lórí islam orí kò sí àǹfààní fi ṣẹ̀mí tó yẹn ṣe lórí fòfòrò ẹni tó ọba sílẹ̀ pé kó wà láyé nù wa bá mo dó lórí islam àmọ́ bá wà fẹ́ ìgbà òmìn náà ẹni tó bá lù mẹ́rin kóòtù wa àwa pèlú àlẹ́sìmán bá wa pa lórí kíní lórí ìgbàgbọ́ aláhùnmọ̀ láàbà ìmúnà àjọ ọlọ́run dáadáa bá kan ló wa ẹ̀sán rẹ̀ má fi dùn wá wàlá òdìlà lẹ́nu pàṣà lẹ́yìn ìgbà tó ti lọ sán mọ́ fàwà yókù nù mo wà dúró nínú àdúrà bá ẹ̀rí ẹ̀rí pẹ́lẹ̀ kẹta ẹ̀nà ní dúdú ń pẹ́ àtẹ̀yẹ méjèèjì náà ló pọ́pùlà káàsì tábátábá rẹ̀ lẹ́ẹ̀kẹrin alẹ́mọ́wí kankan mọ́ kásálámà àtẹ̀lẹ́ tó sàdúrà díẹ̀ ráńpẹ́ bábà tẹ̀lẹ́ lẹ́ẹ̀kẹrin yẹn gan ráńpẹ́ ni òun yẹn pọ̀ ẹ̀sìn rẹ̀ tó tẹ́ tó ń dààmú ìjọba tábà lẹ́ẹ̀kẹrin tó ló kù lẹ́yìn sálámà ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta yẹn gẹ́gẹ́ ní iṣẹ́ àdúrà wa látàbà ń kí eléyìí fi yẹn pé ní gbogbo ẹ tó bá فالإمام فرق الصلاة على العاصي الجائر بمعصيته رجلا لهذه المعاصي أنصتوا كابو قلتي أنت ما بين ما أداري bóyá láti tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bóyá àpá àgbà ni bóyá mọ́ mọ́ṣáláṣí ni tó òun ní ìgbàláyé wà fún kó máa ń kírun sí àlàáfí ẹlẹ́ṣẹ̀ àlùjáàrí lè máa fi yàtọ̀ ẹni tí ẹ̀sẹ̀ rẹ̀ tí ò fi bò tó ní ẹ̀sìn gbogbo ayé tó wá kú bóyá ọmọ sí kání ìgbà mùsùlùmí náà ti ní bóyá ọmọ sí náà ní ìgbà mùsùlùmí ní tẹ́tẹ́ àtọ́ta ìlú mùsùlùmí wọlé lè tó àkànpé ń kébèrè dé àkàfàrà rẹ̀ ẹni tí ó sì fi nǹkan yíbò àyè gba aṣíwájú nínú ẹ̀sìn kó mọ̀ tí o ti lára ìfáàyàn ìdí àdìrí màá fi kọlùkà máa jẹ́ ìkìnílọ̀ ìjádùn mọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ní kọlùkà máa jẹ́ kọ fún wọn tó bá ní a ẹni bá jẹ́ pé òun ìlú wà láwọn tó òun ìlú àgbàgbà láwùjọ òun náà ní mọ́mú òun náà ní kí ní ààrí. àbọ̀kùnbóyọ̀ ni wọ́n á bí ní àdóbi àwọn èèyàn kẹ́tù lè mọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìwọ̀n mọ́mọ́ kó lè pọ́n ráyè kó lè ń wà ń lé kó dà á rí wọn láìpẹ́ yìí hàn mọ́mọ́ wá ní torí pé lágbẹ́dá inú òde kiri kò ní sáàpù àwọn tó kẹ̀sí ilẹ̀ kákan olóòrò pé ṣé tó ló bá tán débi ó ti rí rí eléyìí tó wà ló là nínú ìláwùjọ wa yìí ẹ̀ẹ́dá àwọn èèyàn ayé olórin tó kú tó yẹ pé ibi jẹ́gẹ̀jẹ̀gẹ̀ náà ló ti láyé àwọn táwọn èèyàn máa ń wò láwùjọ pàápàá àgbà ní lọ́dọ̀ mọ́nà náà tún débẹ̀ ó wà kó bí wọ́n ti fẹ́ sọ pé ibi ṣe ò dáa ṣe ṣé gan-an náà ti kíní lọ́wọ́ adìgbìmí ẹ̀ ṣé òkíní àti máàmù àti mùkádàmù báyìí gbogbo ẹgbẹ́ pé síbẹ̀ ẹ pé àwọn èèyàn yóò kù sẹ́yìn náà jọ jẹ́ púpọ̀ ọmọ owó mi ní láyà lórí ẹgbẹ́ tó wọ́n ìkẹ́tọ́ àfa kan bẹ̀ à ah, ọ̀dọ́ mi ló ti dé kan ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn náà nílé tó gbọ́ pé kébè nítorí àwọn mùsùlùmí kan sáà kéwòn sí lára kó ṣe tó rí bí ẹ̀gbọ́n tó rí ẹlòmíì ti tún bọ̀ kó jẹ́ kọ̀ fún àwọn náà kọ́lá ni wà ní yorùbá sínú ọ̀la ọ̀tà àlá àlùmọ́ọ̀mù ni wàá wíwí ní kọ́lá ẹ̀lẹ́kọ́ bí wọ́n ní àlùkọ́ bí sọ báyìí fani àlùkọ́ bí kọ́ ní ìyá tí àlùmọ́ọ̀mù náà wọ́n kọ́ ẹ̀nínú àwọn àpá ìlú ṣíwájú wọ́n ní wọ́n sọ pé mọ́tò àbòlò ìlànà ìkáàfà wọ́n ní ìlànà gbogbo àpá àpáta ó ní àbùsọ̀rọ̀ àbò àyà fúnlẹ̀ mùsùlùmí ó ní kákìrù sí gbogbo mùsùlùmí tó bá ti kákìrù sí lára wọ́n àdúró dé àpọ̀lọ̀ wọ́n àdúró dé wọ́n máa ẹni tó yín lọ́kú tó yẹ pé yọ ṣe hátù fún ni látọ̀júwe ẹ̀yẹ olókùnkùn hátù bí ẹni tó pààyàn tó wá gbẹ́bí ni tó pààyàn náà àánú làákà àánú láti fi ní láti kí oṣù lára tó fi pé pípààyàn tó pààyàn adọ́mu kékeré kọ́ ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ẹgbẹ́ lómìnira ẹ̀pààyàn tó wá ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run oníṣẹ́ ọlọ́run oníṣẹ́ ẹgbẹ́ àti ìṣẹ́ ìṣẹ́ òdà ẹ̀yẹ́kẹ́ lé kẹlẹ kírun sí lára náà tó bá a bá kírun sí lára ìwọ̀ ẹ̀sẹ̀ mi bá ẹni tó lè kí ni tó pa ní tó gbà sọ́nà àwọn òkúrí yìí ààrin nínú ìfèrè ìyẹn tó apààyàn nípa adùn adá ṣẹ̀ríà òfin ṣẹ̀ríà adá fúnyẹ̀ kò mí nípa àmì kírun sí lára bákan náà wàá bẹ̀rẹ̀ sí omi abẹ́rẹ́ àjò ló kópa ẹ̀ẹ́dẹ́rẹ́ ìdìnnà tó ti di abilékọ kí nira ló ń pọ̀ tó

wọ́n máa pè ní alàmàlíyà tó lè fi ṣàdéyà ká iṣẹ́ sáfún kúkú ṣe yí dínì àwọn àfáàní ẹbí bá ń pè alàmàlíyà tó lè fi ṣàríyà pé fífá ìbọ̀nbì ní eléyìí ìwọ̀nà para rẹ̀ ọkọ̀ mi ti fífá ìdè torí pé ẹ̀sìn nípa ọjà gbogbo ẹni tó bá para rẹ̀ abẹ́tọ́ ní oúnjẹ ẹ̀rọ pé òun kàwé òun òṣìṣẹ́ tó nílé ayé dùn àbọ̀ ń jẹ́ gbèdè àbí ọ̀rọ̀ ó ti dàrú tó bá lọ pokòso ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ẹ̀ṣẹ̀ tó ní agbára ni torí pé tí ò lè dá ló gbà ẹni ẹ̀sìn ní òsà pẹ̀lú mi ara mi náà mi tara rẹ náà ọ̀ gbọ́dọ̀ bẹ̀rù ọ̀ gbọ́dọ̀ tara rẹ ọlọ́dún ọ̀lá tẹ̀kùlú àǹfọ̀tàpọ̀ ẹ̀ má para yín inna Allah kana bikum rahima aláàánú ọlọ́run jẹ́ ti àyẹ̀rò pé bá ti wà lára àwọn amẹ́tẹ́ tó bá wù wọ́n ti láyé ọ̀rọ̀ ṣe o. ìyẹn náà bá máa ń gbà pé ara wa báwa gan la ní. ìtọ́lẹ́kẹ̀ lọ́rọ̀ gà wá kọ́ ọ̀ ní sáǹpara rẹ̀ bó ṣe wẹ̀ ìyẹn lóbìnrin àbọ̀kùnrin ọ̀sán lè bóra ẹ̀sìnkẹ́ ara rẹ̀ fọ́ọ̀tì mi ni. ìtọ́lẹ́kẹ̀ lára rẹ̀ náà sọ ìtọ́lẹ́kẹ̀ ara rẹ̀ kéèyàn ti kẹ́ lára rẹ̀ tó lè mú yàn wọ́n náà ilẹ̀ ní kó para rẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni tó ń dúró lè wá tẹ̀sẹ̀ ńláńlá yìí náà àákùnrin tó náà lára ṣùgbọ́n mo bá a sọ fún nípa ẹlẹ́sẹ̀ ìyá lè gbúgbà lò fáwọn èèyàn gidi kan ò ní kí bẹ́ẹ̀ àwọn kan ló kọ ẹ̀sán wọn mélòó kan yóò bá jẹ̀dẹ́fà rẹ̀ kẹ́ ẹ̀rọ jẹ̀dẹ́fà rẹ̀ nílé nínú òun ẹ̀sán wọn ìbọn máa gbé jáde sí gbẹgbẹ kulé lọ ṣe yẹn tó wọ́n wá látò sí yàn eléyìí tó ti ẹ̀bì kan eléyìí ò lẹ́sẹ̀ ọmọ ẹ̀sìn náà àbó lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ lọ́rọ̀ nǹkan ló ṣe àyíká àkèrè fúnra wà á ní máàlì wọ́n ní àlùmọ́ọ̀mù wọ́n ní gáìrì àtẹnumíì náà wọ́n ní amẹ́lì ìmọ̀ ẹ̀yìn máa ń wo aṣáájú ìyẹ̀ṣẹ́lẹ̀ mùsọ̀láta alámọ̀tólè fẹ̀ hàtẹ̀ wọ́n lẹ́ni tí wọ́n bá ń pa tó yẹ pa ìdájọ́ tẹ̀lé àádùn kan fún mi ìgbẹ̀ tó pààyàn tó rán pààyàn tó pa ìwọ́n mọ́ níbi àtàwọn àpá ní iná rí pé irú yẹn gan ẹni tó jẹ́ ní ìmọ̀ ọmọ níbẹ̀ wà á ní àlẹ́ ìfásitì láì sọ lónà àlá àlẹ́ ìfọ̀fà àtàwọn ẹni ńlá àwọn ẹni dáadáa ní ẹ̀sìn sáńjẹ́ pẹ̀fà yẹn ni máa wò kọ́ ṣe ká máa kéwòn sí àwọn tó ń jẹ́ àìsọ̀fà ọ̀ àwọn tá ní àwọn kòkíyàn àwọn òkèlèjẹ́ tí wọ́n ń fi ẹ̀fẹ̀ fẹ́fẹ́ sáyé láti rí ní sódà ní káwọn ẹni dáadáa mọ́tẹ̀rẹ̀ ìgbà láti rọ̀ láti láti jẹ́ ìkà tí ó mọ̀ jẹ́ nǹkan tí wọ́n fi ṣèkìlọ̀ fẹ́lú mi tó bá fẹ́ ṣe rú ẹ̀ ṣùgbọ́n rí eléyà ní ibi yẹn subhanallah kó tó lé kàn ní báwọn máa bá gbogbo yá ọmọ lórí kan tó tó bá kú bẹ́ẹ̀ àwọn afánlánlánlá wọn ti di kí wọ́n dé bẹ́ẹ̀ kódà ìlú ètò ti lè sa kọ pé àwọn làwọn wà ń bẹ̀. bí o bá ti ẹ̀ débẹ̀ pé torí nǹkan kan yóò débẹ̀ torí owó eléyìí nínú ìbámu bábá ti ẹni ní ìgbé mùsùlùmí tí ò gbádùn lò àkọlẹ́tọ̀ ìsìlámù ẹ̀ ṣùgbọ́n a ní jẹ́ kí àwọn èèyàn tó jí yẹn ńláńlá débẹ̀. ànábì náà fún alákòjú yìí ìjọba ìjọba kí n fẹ́ nìkan tó gbọ́ fún nígbè tó bá níbi òkèrò sí lára kì í ṣe kẹ́kẹ́ kan lé léṣe ẹ̀tẹ́ ó ní ọ̀sán hábà wọ́n bá yẹ gbèsè ànábì kan padà ní ó ní ẹkírun sọmọ yá ní. àwọn sábà ti mọ̀ pé ah, ẹ̀ka lè bá kírun sí lára ó ti kórìíre àbúrò wa ní kírun sí ẹni lára lẹ́nu kẹ́tẹ́ lánàbí múlù pé mo gbé gbogbo gbèsè ẹ̀ àwọn ilẹ̀ wa padà kí àwọn ìdílé rẹ̀ kọ́ wa káàtẹ́ mọ́ tẹ́tẹ́ mi káàtẹ́ mọ́ tẹ́tẹ́ mi ẹ̀ṣẹ́ tó tọ́ nìyẹn o sí ẹ̀ṣẹ̀ṣẹ̀ káàtẹ́ wọn kẹ́ni fi ṣe. ìyí sáà ti ṣe ní tó tọ́ lẹ́nu yẹn ṣe lórí àwọn ibi tó dá àìṣèṣe sọ́nà ní ìdẹ̀bí káàtẹ́ lè ka gbèsè fún káàtẹ́ wọn kẹ́ni fi ṣe náà tọ́lá àwọn fáwọn ilé wọn tẹ́kẹ̀ẹ́ ọkùnrin kan lómi ìwé kì í ṣe mùsùlùmí ni. ìlú wa ìlà wọn tẹ̀lé kótó ìwọ́ọ̀kì tó ń kó wọ́ọ̀kì ní owó tí ń jáde ní. oyún bá lọ sí òkú rẹ̀ àbẹ́ lọ sí gàdẹ́gà rẹ̀ wọ́n pa owó náà àbẹ́ ìlú pa owó. bóyá ní ìgbà yóò yí lọ́rùn lórí bí bẹ́ẹ̀ ìjẹun ẹni. ìkànnì kírun. tó tó alẹ́wò ti sàn àwọn ẹ̀mìnà àwọ̀ rẹ̀ rẹ̀ wá tutù báyìí tó wà. nígbà fẹ́ lómi ni pé tí èèyàn bá jẹ́ ń ṣàìdá tó fà yìí hàn láti má jẹ́ káwọn èèyàn máa kọ́ṣe ẹ̀ àmì jẹ́ káwọn kan lé kẹ̀kẹ́ bẹ́ẹ̀ káwọn èèyàn wò kan lọ́dọ̀ torí báyìí wọ́n ti tẹ̀lé pé tí ò bá jẹ́ nílé ní ṣé kù lágbájá tẹ́wọ́n débẹ̀ kánú àwọn ẹ̀yà kọ́ọ̀lù mi ní àìpẹ́ yìí kò tí ì lè ju oṣù mélòó lọ ẹnìkan kú ṣùgbọ́n ní kéèkì o ó ní kápẹ́ àwọn ọlọ́wọ́ ráàyè jùmọ̀hún ẹlẹ́sẹ̀ ńlá ni àkàtì lè pé kéèké yìí ṣùgbọ́n ní ẹ̀yìn èyí láì ṣe ẹjọ́ báyìí láwùjọ ẹ̀mọ́dé bẹ́ẹ̀ nígbà fáwọn èèyàn kan lẹ̀ka sí torí kẹ́wọ̀n ká àwọn àfáà tó jẹ́ ntí o bá ti dá àwọn onílé gíní kò ní débẹ̀ tó bá tẹ̀lé ká ẹ wá ní ibi tí ṣe ò dá àwọn àbá àwọn tó nàgá tó ń tẹ̀ mọ́ kọ́ńtẹ́ gbogbo nǹkan àwọn tó ń tẹ̀ gíní nàgá wá bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ àti ẹ̀kọ́ndẹ́ mú kẹ́ńtì ò bá dà láwọn kọ́ndẹ́ bẹ́ẹ̀ bá nínú kọjá ẹ̀sẹ̀ gbogbo nǹkan ní ẹ̀dá alọ́dọ̀ sí i ni. ìsọkúsọ lẹ́nu alùpùpù ni pé inú ìlànà àwọn ẹni ìṣíwájú ni ẹni tó ní okò àbáwọn ìyẹn ńláńlá àwọn ẹgbẹ́ yẹn ń wò láwùjọ nígbò dáadáa níbi ìjẹsìn kó má ṣe fi ìjà mẹ́fà ẹni tí ń fi àìdá hàn. فقال القرطبي رحمه الله تعالى الإمام القرطبي أن أجمع المسلمون أن المسلمين على أنه لا يجوز ترك láyé tí kò sáré kò sọ láti aláàjàná ìlú mùsùlùmí pé ní kò bá mu kí mùsùlùmí kú kálá ní kí ló ti rárá. min hali kàbáyé nítorí pé ó jẹ́ lẹ́sẹ̀ ńlá torí ẹni wá ti rúrò ní ìròyìn àwọn àlùmọ̀tẹ́lélà lóko àtàwọn àlùkàwárì. من أهل الكبائر كانوا أو صالحين فليس هذا ينتجم بسيد أبنه وراثة عن النبي صلى الله عليه وسلم قال وعملا فلليه الجبور ما تدعو عليه كان جامعة ما كان الجبور káyẹ̀ kò fẹ́ ọ́n bá ti mú ẹ̀sùn olóko mùsùlùmí ẹ̀mí alhamdulillah wa على ذلك إلا بالشديد أني أنا أفاقو لولي لي أبدوكو شديد وإلا في هذه البدع والقول والبغاء أبي àwọn tí wọ́n jẹ́ onígini oníbídíà àwọn náà máa sọ pé ní rárá ilé ìwé ìgbéra náà amọ̀ nǹkan àfẹ́ ẹwà yìí tó kúkú kékeré ẹwà gbélé yìí o mùsùlùmí tó jẹ́ lẹ́sẹ̀ ńlá là ń sọ o pàlùmọ́nà ànífà pàlù ẹ̀sìnkà òde ìyá abẹ́ni tí ó jẹ́ mùnáfìkì tó jẹ́ pé mùnáfìkì rẹ̀ èsìkọ̀ ọ̀díyá ní kí láàpọ̀ èsìkọ̀ ọ̀díyá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ẹni tó jẹ́ mùnáfìkì èsìkọ̀ ọ̀díyá kí ni òun kèfèrí nìyí òun gbèdé mọ̀nẹ́bìkì pé parọ́ lásán tó ó fi láàbù òun ṣe bọ́. ẹgbẹ́ láwùjọ wa náà àtẹ̀lẹ̀ pé kéde rí bí àwọn bọ́gbọ̀pẹ̀ bíi kọrin yóò àbí ẹni tí tún ṣe bọ́ tí ń ṣe ìsìlámù kódà káwa máa mọ̀ ilé tó bá ṣe kéde rí bẹ́ẹ̀ wọ́n ní irú àwọn èèyàn báyìí fàlàyé sọ́lá àlejò àlejò ìlara. lè kọ́ ìdùnnú àárá ọlọ́run ní wàlá tusalli ala ahadin minhum mata abadan ẹnikẹ́ni tó bá ti fún mú àwọn mùnáfíkì ìkẹ́nà mùnáfíkì ló kù nínú mọ̀lẹ́yìn ẹni Abdullahi ibn Ubay tó jẹ́ olórí àwọn mùnáfíkì ṣùgbọ́n wọn lẹ́nu dédé àníwò àti wọn ti lára wọn ti fi àníwò olórí àwọn mùnáfíkì lẹ́nu ọlọ́ni wàlá tusalli ala ahadin minhum mata abadan. ẹnì kẹ́ni tó bá ti kú nu ọ̀gbọ̀dọ̀ pé òun ti lára mọ́. wàhálà tako màálà kọ́bọ̀ rẹ̀ fúlàmà lè fi fàálẹ̀ rẹ̀. ìnáwó kábàrò bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ torí wọ́n ti ṣe lè fi tọ́lọ́ àti òjíṣẹ́ rẹ̀. wà máa tún wà mú fáàfì kú lórí kókó kókí. kàìké òní lára tó fi yàn gbangba tó wá báyìí abẹ́ntí ó jẹ́ àlùmọ̀sáfà ẹ̀rí tí ń da gbogbo ẹ̀kọ́ lóra wọn ọ̀ní mọ̀nàkìtì nínú pé ìsìláàmù ní ṣégídé ní àwọn àmì tí ó ti rárá. kọ́lá fún kẹfẹ́ ní tẹ̀síìrì láàyà àlìmọ́ fún kẹfẹ́ ní fún mi láàyà yìí. wọ́n amọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ fún olùkúrú lọ́wọ́ ó baa bẹ́ẹ̀ náà lòdì ṣẹlẹ̀ náà pa wá amọ̀rọ̀ lọ́wọ́ fàálà rọ̀súlà ọ̀sọ̀lọ̀ lọ́wọ́ àléwà àléwà sọ́là ọlọ́nkò jíṣẹ́ rẹ̀ láti àyẹ̀wò àmìnà ìmìnà kẹfẹ́ pé ó kó kò gbọdọ̀ kírun sí lára fàánlá yẹ fún wọn àyà kábòrè bákan náà kọ́mọ́ èdè fi fàálì ẹ̀ ìyẹ̀ sẹ́ẹ̀kì lọ́la nígbà bá tẹ̀ kírun sí lára ìyá lè fi fàálì ẹ̀ káàdì kìtọ̀ ọ̀nà ta tàbójì fún bàbá alágbọ́já wọn ọlọ́run káàdì wọ́n ṣe é àwọn ènìyàn wọ̀lá àbíkó sàdúrà fún ìhànà káfàrọ̀ bẹ̀lá ìwà rọ̀sọ́lì wàmátò àlẹ́ torí pé wọn kọtọ lọ́wọ́ kọtọ jíṣẹ́ wọn sì kú lórí ìkọtọ lọ́wọ́ bá wọn sì kèsì rí kú ni. tó ẹni tó jẹ́ kéèsì rí tó fi kú fúru ẹ̀ hàn abẹ́ni tó jẹ́ pé ìwà mùnáfìkì ní wù ẹ̀rí tó bá kú ìwà mùnáfìkì tó yọ ní fóònù ẹ̀sìn yẹn tó pa ìsìláàmù tó pa nǹkan mí pọ̀ mọ́ ààyè kéwù tó wù lára ààbò ní kíyàn pé àbí àdínú ṣàdúrà fún pé kó forí jì kó tẹ fẹ́fẹ́ rí bàbá náà fámílì ẹ̀ àlèkí wọn ẹkú rọjú káìsẹ́yàn sílé tèfèlí ni ọlọ́run bẹ́yìn rẹ̀ jọ ọlọ́run rẹ̀ ṣe kọ́yẹ́ pé táwọn ń sọ pé ìtẹ́yìn rẹ̀ ṣe ni kẹ́yìn adégíní ẹgbà Islam má jẹ́ kẹ́nu ẹ̀ ẹ̀ fà lọ bí wípé ní wa àwọn èèyàn ni wọ́n mọ mọ́bílísà tó àwọn ẹgbẹ́ bá wọn ṣe bákan náà àtẹ́tọ́ jẹ́ mùsùlùmí àtẹ́tọ́ jẹ́ kébèrè bákan náà ló máa ń ṣe fún wọn. alẹ́ lọ lé kébèrè ẹkú rọ́jú ẹsẹ̀ pẹ̀lẹ́ wájú wa fẹ́ tàdúrà àwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ́ọ́ tàdúrà fún ṣùgbọ́n kò sọ̀rọ̀ ẹ̀sìn wa lélẹ̀ ẹlòmíì lé nínú àwọn mùsùlùmí yóò sọ dájú bí ó lé lẹ́ẹ̀tí mú lé jù ẹgbẹ́rún yẹn mú nǹkan lé tí ò gbọ́rọ̀ òfin ọlọ́run yé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òfin mọ̀ pé ìtọ́nà ń sọ sálẹ̀mì sọ̀rọ̀ nǹkan ìgbé sí làákà yìí àbí ká má sọ mí lẹ́nu ọ̀rọ̀ sọ lẹ́nu kọ́lélé òun gẹ́gẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu tí ò bá ní sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ni ẹ̀yẹ kó wà ní Islam àbẹ̀tó wà ní Islam tó lẹ́nu ń ṣẹbọ ó torí pé tí ẹ bá wo táwọn èèyàn sọ tí bá ń takùn tọ́lọ̀ ń wí ṣẹ̀ṣẹ̀ ńlá ní ònù eléyìí ò ní ìdí àbá fi parí ọ̀rọ̀ wọn tó jẹ́ pé ó ṣe pàtàkì pẹ́ nìkọ̀ọ̀kan wá sí àgbọ̀yé wọ́n ní ákùrù rìsáàlà ìgbẹ̀yìn tíra yìí alhamdulillah adúpẹ́ fọ́lọ́run ọba إيه، الحمد هو الصناء على المحمود مع المحبة يتكى إيه، أنت أني أبقى فلو يتكى إيه، أنت أني فلو ما كان معني إلو إلو وتعظيم له عن جتوب والألف والله عندما الحمد لله ألف والله هو الحمد لاستقرار كل المحامد لله تعالى eléyìí jẹ́ kó yà pé gbogbo ọpẹ́ pátá eléyìí jẹ́ kó sínú ẹni tí wọn bá gbọ́ fún yà ẹni pé alihamudulaka níta sọ fún yà pé kí ni ṣùkọrọ ńlá sábàbí alihamudu ọlọ́run nìkan lónìí ọlọ́run ọmọ ọba àdìsẹ ọlá òun ló ní yẹ pé gbogbo ọpẹ́ òun ló ní lè bá ayé lè láà alamu alazaatu ilahiya ètò fún ọlọ́run bá lọ́nà aláàrẹ ìtumọ̀ pé orúkọ ọlọ́run tó tóbi jùlọ ìyẹn pé ẹni táà máa ń jọ́sìn fún táà lè fi ẹlòmíì tó yàtọ̀ sí òun náà ló lẹ́tọ̀ọ́ sí gbogbo ìjọsìn wáhídáhù òun nìkan tótó a ní òun ló lẹ́kẹ́ láàmú ọjọ́sìn fún atúwájú wáhídáhù kí ni wáhídáhù ó túmọ̀ sí mi àtúntò ẹ̀ńfàsáìsì ẹ̀yìn tó nìkan làámọ̀ ọjọ́ ti fún. bákan náà wàsọ̀lá wa fún ala muhammadin àwa sọ̀tọ̀ láti fánúgbà muhammad sallam pẹ̀lú wàsánà ọ̀la sùfánà wàsánà ala nàbí sallam fìlmẹ́lá ilẹ̀ àlá. abánikọ́lọ̀ ń bá sọ̀tọ̀ láti fánúgbì kí lóanikọ́lọ̀ ń fi ọlọ́wọ́ mọ̀ ní àdébì láàyè tó ga ibi tó ga tó máa jáde gẹ́gẹ́ bí àbúrò àlè àtúntò pé sọlátùlá fana òhùrù àlà àlè ìdá lùmọ̀lá ìka fọ̀sọ̀látùlù mọ̀lá ìka sí ẹ̀jọ̀ àwọn. ètè ọlọ́run sábà láti fánẹ́lì ìkọlọ́run bá fìkẹ́ àtìjẹ fánẹ́lì àwọn èèyàn látọ̀rọ̀ bá ń dùgbò tábà lọ́rùn ọ̀rọ̀ ọlọ́run láti fi máa máa rírí àlẹ́fà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́fà àlẹ́fà sọ̀rọ̀ eléyìí ìparí tíra yìí sọ̀rọ̀ bàbá náà sàlá kí ó yẹ kí àwọn ìkẹta kàńbẹ̀ kalẹ̀ mọ́lò láti lè tẹ̀lé abẹ́nu bàbá náà sàlá fún alimami Ahmad Muhammad Muhammad alayhi wa sallam tí wọ́n fi ìfàlà náà tí wọ́n láǹfààní ìfẹ́lẹ̀ tó ná ọlọ́kọ́mọ́fẹ́ àbá akẹ́wọn àti gbogbo àwọn àfẹ́ẹ̀sì nínú tíra fídà tí gbajúmọ̀ táwọn àfáàsì máa ń kà ní tíra yìí wà ìgbọ̀n kàtí àwọn náà kọ́lá ní sọ́kàn bẹ́ẹ̀ tí agbóyèmí kámúlò ọlọ́run tó ti òkùnfà dáadáa fún wa ní ìparí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí náà rí Ani ní lẹ́yìn sàmọ̀ sẹ́mi àkàmọ̀ rọ́ à ẹni tó gbọ́ nǹkan kò dábẹ́ tó légé ní tòun àwọn nǹkan mìíràn tá a ti lè máa gbọ́ tẹ́lẹ̀ ebe ti ṣe ìwé ló lè ṣe nìlé ló lè ṣe lọ ló lè ṣe bọ̀ rí ṣùgbọ́n wà tí kálukú tó wọ́n rí ń dín yóò wá nílẹ̀ gbígbá àti bó ṣe ẹ̀kọ́ ní náà ní tòótọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ báyìí àti nípa àwọn nǹkan kan fáwọn àfáà fún náà ẹ̀yìn ní mọ́tọ́ ẹgbẹ́ kèé nígbà tó tẹ̀lẹ̀ ní ń sọ gbogbo àtàwọn àfáà tún náà máa ń sọ pé ní alùmọ̀bọ̀ àrọ́ ìmọ̀ wọlé lè sọ sí ìrìnà ìsìláàmù ti ṣe ìrìnà ìsìláàmù lọ́wọ́ bákan náà alùpùpù ní àyè ìfọ̀kà ìmọ̀ àtakò lórí torí pé ìrìnà àtakò lórí kan nínú ọ̀nà fẹ́ ń gbà sí náà ní ìmọ̀dé máa wọ́n mi. Kéré ṣe nǹkan dáadáa láti lè wá náà. Ẹ̀rí. A máa gbà nǹkan rú ni a máa bà nǹkan jẹ́ ni. Kèé kọ́nà bá a fi ń fáwùjọ ṣe. Ọ̀nà tí mo fi ń fún wàhálà tìtì náà àwùjọ ni. Àwọn fóònù wọn mi lè ṣe nígbà tó ṣẹlẹ̀ ló ń kọ́. Ṣùgbọ́n lèmi ò máa papá dání. Yóò máa pagídí. Ṣé káwá káwọ́ gbéra ní? ṣé dáhùn wá tẹ̀ kankan ní ilé mi ṣe nǹkan báyìí o sọlá yìí àwọn kankan máa ń tẹ̀lé ìlú wa yìí àwọn tó ń jẹ́ ní eré tó ń jẹ́ dáadáa fọ́nà òkú kankan máa pọ̀ sí àwọn kankan máa ń tẹ̀lé ìlú wa yìí fọ́nà ọmọ fi ń ṣàánú wa tó yẹ kó bá ṣẹlẹ̀ láwọn ìlú mi ó ti jẹ́ wọn tó ẹ wo tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì lọ́rọ̀ púpọ̀ ara ẹgbẹ́ ìlú rẹ̀ tẹ̀lé

ṣùgbọ́n káwa náà ká mọ táwọn ṣe ká mọ gbọ́pá tó àwọn olóòtú àwọn ọmọ tẹnu mọ́ wọn bínú náà náà bínú torí pé ní ìwà tẹ̀lé lánà ẹ̀ kò yẹ ká dákẹ́ lórí ẹ̀ torí bí aburú bí mo wá ń bẹ̀rẹ̀ nù àwọn àyẹ̀fọ́ àwọn mùsùlùmí nínú ìlànà wọn nínú táwọn gbà omi táwọn jáde fún mi. nígbà tí wọ́n tẹ̀lé ojú wọn tẹ̀lé àdìkẹ́ náà dàní torí pé wọ́n fojú yọ wá káwọn ẹṣin tí èdè ti wá káwọn ẹṣin kìíní ọmọ ṣì mọ wa ẹrẹ ti lé ọmọ yìí kò tí ó dá kàn tí ó mọ ìwádìí òfin ògàn kéèsì ọ̀tọ̀ ti ẹni tí yóò bá jọ ní kéèsì ní mẹ́sì láńtọ̀ kọ́mínú ọmọ fún yẹn fọ́nká pé nínú ọ̀nà tá a lè fi dàgbẹ́tọ̀ ní ká máa kóra wa jọ ìyẹn ká máa fi ẹ̀hónú rẹ̀ ìwé nípa fara ayé ká kó jọ. ẹ̀rọ pé àti ìgbà ṣe ń àwọn ka ndị ń kalẹ̀ ní kò ní sọ̀kọ́ ọ̀nà sọ àbẹ́bí sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí àtùgbọ́n àwọn táwọn sọ ìyàwó tó máa mú àwọn wá máa mú àwọn wá ní ìbálòpọ̀ ní ẹjọ́ bá láìjà káàpọ̀ pẹ̀lú wa sọ bí àjọ ó sọ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ fẹ́ bá jáde ní lọ́dún pọ̀ nípa tá a bá kọ̀ ẹ bá kọ̀ ẹ̀mí ìjà ìgbà kan ẹ̀ bá ń pẹ́ jẹ́lẹ̀ orí sọ pé ní àwọn sọ̀hábà ìjọ tí hafiba àti umaru gba islam àwọn àgbà àwọn alágbára méjì ti jà bẹ́ẹ̀ àti ti akin gbogbo wọn kóra ọjọ́ bí lùmọ́ta wọn rìn lọ pé kèmí ló bá bí akọ́mọ bọ̀ kí ni wọn lè ṣe wọ́n lẹ̀ yẹn máa sọ àbá bẹ́ẹ̀. nígbà tó ń gbọ́dọ̀ rẹ̀ báwọn tí wọ́n ń ṣe lọ́sílẹ̀ ní ìlú abọ́ọ̀dù ẹ̀fẹ́ yóò lẹ́rìí kan tí ó sọ yìí lọ ṣùgbọ́n ilé yẹn ti náà máa tó mùsùlùmí ó ti máa fọ́ọ̀lù sọ́wọ́ wọn. a ń gbọ́ ṣùgbọ́n o táwọn kan kan kó jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbo náà ti ń ṣe wẹ́ẹ̀. àmì ó lẹ́ẹ̀lẹ́yìn ẹ̀rẹ́ àwọn obìnrin kóra wọn jọ pé àwọn ọkọ àwọn ní àwọn jẹ lọ kọ̀ǹpilé bá lọ́nà gbogbo rọ́ lọ ọlọ protest. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí wọ́n ń sọ eléyìí ti ní ẹ̀wọ̀n bọ̀ ìtí wọ́n ṣe pé orípa ẹ̀ sí ìtàn náà lẹ́ lábàá ẹ̀ tètè náà nípa ìyẹn báyìí wọ́n kà fún yàn sínú ilé àìlú ẹ̀rí bákan náà títí ò bá jẹ́ àwọn ojúṣe wa ẹ̀tọ́ wa ká má ṣe tí ò bá tó ti tí ò jẹ́ tọ́ rẹ̀ àbúgbàwọn ẹlẹ́tọ̀ ọmọ onígbórí wàhálà ní ìlú wọn bí ẹgbẹ́ ní ṣàdúgbò ọba ẹ̀kọ́ sọ́ọ̀lù oníkàmù ti kọ́ sí wọn ńlá àdùnnà ìgbé àlẹ́ àmọ́rọ̀ àhàlà àwọn tó bá ti wà ní aláṣẹ káwọn bá ń forí gbá káwọn bá ń ṣe fáńfà àwọn oníkàtọ̀ fún àwọn aláàlọ́ òfìlàwó lọ ní yorùbá mú bákan náà àwọn kankan lè mọ ẹni tó kú kò sí wa kò yẹ kí léyìí rí báyìí pátẹ́rù ó lè rí tó fi lè mọ ẹni bí ẹgbẹ́ mi tó tó bá ráwọn nǹkan ìlera ń gbà mí àwọn tó jẹ́rìí àìsí kálukúnà àmà gbàgbé kálukúnà ó bá rí yà ó rí àwọn tó tiẹ̀ wá mi gbogbo tiẹ̀ kúrò kọ́mọ́tà tó fún mọ́ tàbí kọ́mọ́ ti ọ̀gá mọ́ kọ́mọ́ bá agbófinró mọ́ àìsá agbófinró ẹ̀wọ̀n tó díṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àdúgbò sí ṣọ́ọ̀bù làwọn èèyàn ń já káàkiri ẹ̀yìn kẹ́kọ́ nínú ọmọ ìyá tó wà ń bàdé ní ó ní láàárín fifty mítà ọ̀nà méjì ni o lè fi dá àná nínú ìbàdàn ó ní sáìdì ṣé mọ̀jọ́ àbíkí kan kan yọ̀ kan lálẹ́ àná ó tún kẹ́rin táyà ń bẹ̀rù mọ́ èyí tá à ń bá yí tẹ́lẹ̀ àti tó fẹ́ tẹ̀lẹ̀ yìí ló wá fẹ́ lè jù wọ́n ṣùgbọ́n sí èsì káwọn ẹni pé àwọn kan wọ́n mú afátíwá àrùkú wá fún wa lánàá àwọn gẹ́gẹ́ ó dáa ṣùgbọ́n kákan fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ẹ látọ̀já sí ìkàtà àwọn afá àtọ̀já ìfẹ́kọ̀ọ́ àwọn ọjọ́ lórúkọ Islam fún ọjọ́ ló ń kọ́ nínú ìgbódò mi ní ọ̀rọ̀ sẹ́yìn

àbí àbí bí ọdún mélòó ẹ káàdì tí wọn mọ bá ìjẹsìn sọ sáà bá ń tẹnu mẹ látàyè jọ wa ń tètè rí lẹ́yìn ṣùgbọ́n lánàá àwọn àfẹ́gẹ́ bí àwọn àlẹ́kọ̀ọ́ àmì mùsùlùmí ìlànà ẹ̀sìn wọn ni wọ́n fẹ́ ti lọ́lẹ̀ tó dúró ní ara ewu tó wà ń bẹ̀ yìí ìgbà táwọn ẹ̀sìn wọn rí báyìí mo ní òkú ni a ọ̀yọ́ kó wáyé wáyé ní ètò pé tí ò sí èdè jí o ìmọ̀ ọwọ́de èdè kí ni èsì nù tó wà ní ẹ̀sìn wa aburú ni wọ́n dálẹ̀ sí àwùjọ kọ́lọ́ máa fún àwọn àtàrà tí ó sànù wa. bákẹ́lẹ̀ ìsí ìjọba ń ṣẹlẹ̀ ìsí mọ̀ jẹ́ mẹ́rẹ́tìkù tiwa ìyẹn fẹ́ sáǹdì tiwa lórí ẹlẹ́sìn gbọ́dọ̀ tó yẹ káàdì àwùjọ ẹlẹ́sìn ní sáǹdì tẹ́lẹ̀ ní sáwọ àwùjọ ń sọ ní ìgbọ́wọ́ ní ìgbésí ẹ̀sìn sọ. torí pé àwọn ilé ọ̀la òjò tuntun wọ́n bẹ̀yìn bẹ́ẹ̀ ti ti kan ó ti rọ́ọ̀nù. lọ́kùn mi irú àti sọ yìí ní tọ́ba ara sọ fún yóò Facebook ní ọ̀rẹ́ta yẹn mọ́ ẹ kálukú mọ̀ sọ kú sọ. ayé ló fẹ́ àfa olórí burúkú ni àfa kò ní dáa fún yín torí pé ìgbà náà kó sọ wọ́n ní bẹ́ẹ̀ ní ìtọ́lẹ̀ ìtọ́lẹ̀ kan ló dáa. olùkọ́dé rí ewu tó wà ń bẹ̀yìn náà. sáà

ọlọ́run sì jẹ́ pé ya pé ní iná wá ara ayọ̀ báyìí ló máa bẹ̀ fọ́ mi ọlọ́run ní fún àwọn èèyàn kẹta tó ń àpárò bá ṣe wú máa bẹ̀ àǹkọ́ sáà ló ti fún àwọn ẹ̀yìn kọ́lọ́ ní bá wa náà ní fún ara fún táwọn olórí wa náà lè tó fún àwọn ṣe èyí ló ṣe pàtàkì ọlọ́run ṣàánú wa ọ̀ṣọ́ lọ́wọ́ ọ̀ṣọ́